ìlẹ̀kẹ̀ là á pè lókù àgbàdo gbọ́sà àgbàdo gbọ́sà kò jẹ́ fi rùkẹ̀rẹ̀ lé ọmọ ẹlòmíì lọ́wọ́ tó bá jí àdìrí ọmọ ẹ̀ tẹ́tẹ̀ẹ́tẹ́ kiri oko adífáfọ́ ẹsẹ̀ kẹsọ́sọ́ fè tó ń bọ̀ látẹ́lẹ̀ ayédó àwọn ọ̀yẹ̀kù méjì àwọn òwèrè méjì àwọn òbí méjì àwọn òfó méjì pàtó àyọjọ́ ọba àti òòrùn báyìí ẹ gbọ́ àwọn ọmọ káàárọ̀ oòjíire àwọn ọmọ ẹgbẹ́ ààrẹ ọ̀nà kakanfò àdé ọlọ́pọ̀lọpọ̀ ajé o ajá wa wá ajá bá wa jókòó àrítajé ṣe ojú owó kì í pọ́n dáadáa ojú owó kì í pọ́n wa àrìn sí èrè ire ò wa Ẹlẹ́dùmarè àgbàdé fún wa ipò tá à ń fẹ́ ilẹ̀ Yorùbá abọ́sí ilẹ̀ Oòduà abọ́sí báyìí gbogbo alágbé kílẹ̀ Oòduà má bọ́ sí ajé dojúdàpọ̀ yẹn ọkàn wa balẹ̀ tó wá pẹ́ títí orí àsán abaláwo nílé ayé. tó wá pẹ́ títí orí àsán abaláwo nílé ayé fáyẹ́kọ́ ní kan sọ mí tó wá sọ abaláwo tán ara àgbà ṣègùn lọ́rùn ifá ẹ̀kọ́ rọ̀ mí lọ́rùn táyà tọmọ tó wá ra àgbà ṣègùn lọ́rùn tán arọ̀ wọn á kí lọ́wọ́ rìn ọmọ rárá òòjó ọmọ ara jẹjẹjẹ gẹjẹ ìtẹ́lu òkèrè tọ́kọ̀dẹ kó gbùgbùdì níbọ̀ wá fún. oníire ire òní sí wa ojú pípọ̀ ní mú ṣòwò ṣíkú ṣe dáfọ̀ mìlà ìfẹ́ náà ó ṣàfihàn dúdú ẹ ń gbé ìlérí tà lé abọ́ sí ọkọ̀ wa balẹ̀ inú wa dùn. ìbà gbogbo lọ́balọ́ba ìbà gbogbo lóyè lóyè ìbà olúwarí màgbóòdù ìbà ọgbà ìfẹ́ ṣínà kan ọjọ́ ìlú gbogbo ntawa ṣe lẹ́nu àdúpẹ́ ẹ̀jẹ̀ òyọrí sí rere. ajé ògúnmúlùsọ̀ onísọ̀ ògòjì ajé anamọ́nọ́yé anàgbàgbà táṣì ọ̀ṣù àwa ti rúbọ ajé ó ní dandan kárájé jẹ kárájé mu kárájé Bàràgẹ́dẹ́ àbọ̀ra ajé òògùn ní sọ̀ ápẹ́lẹ̀ gbogbo wa ṣe ibùgbé áfọ̀dẹ̀dẹ̀ wa ṣe ibùsọ̀ káàní wájé sì gbà kọ̀ọ̀kan nílẹ̀ Oòduà sí bàbá wa ààrẹ àdọ́kákàǹfò. fún wa gbogbo wa ta sílé wa sílẹ̀ báyìí àjẹlébáre àrìnàkórè àfọyá ibi ìkọ́ ayé báyìí kò ní kọ̀ wá lẹ́sẹ̀ o gbogbo ìrèké ní ìrèkejì tẹ́bìrì lọ́wọ́ olúwẹ̀rí ògúngúnùsọ tẹ́bìrì báyìí Elédùmarè á sílẹ̀ àṣẹ níwọ̀nyí àmọ́dún àdúrà yá wá gbàdúrà yìí lọ ẹ̀ wá dúpẹ́ oore bó ṣe máa rí nìyẹn o ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ àṣẹ ní ti ètò rẹ̀. Thank you very much. Ẹ ṣé gan. Wọ́n ní ká fi àkókò ìdúpẹ́ lọ́wọ́. Best chocolate flavor flavored vodka wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ àwọn náà ṣe agbátẹrù ètò olókun festival twenty twenty one ẹ bá mi ṣáwọ́ láti ọwọ́ tó rinlẹ̀ tó yọ náà àti ọwọ́ tó rinlẹ̀ tó yọ ti rí i wọ́n ṣe agbátẹ̀lẹ̀ wọn fún wa product ẹ ṣe gan. yes it's time for cultural performance. where is director of program. Brian Mayo. Gbogbo sanwó lérè. àlejò jàǹkọ̀ àlejò ńlá wọlé. The representative of Ojaja Second, His Imperial Majesty, the Ọọ̀ni of Ife, Ọba Adéyẹyè ẹni ìtàn, aṣojú wọn wà wọn ò ní pé odidi kábíyèsí dìde torí ọ̀dájàtù ẹ bá mi dìde lórí ẹsẹ̀ yìí kí ẹ bá mi ṣe kábíyèsí fún ọba dr adébísí láyọ̀dé alára alára oòdùà of our land Ifẹ̀ ẹ bá mi ṣe kábíyèsí o Ifẹ̀ ooo torí ọlọ́run ẹ bá mi ṣe kábíyèsí o. lẹ́ẹ̀kan sí i lẹ́ẹ̀kan sí i àwọn tó rí làwọn bàbá let's go. ìfowópamọ́ ẹ ṣí kiri ẹ ṣí kiri ìyẹn ìfẹ́ ga olórí àá.